ṣàgódò téńté o a ò lè téńté bí bàbá ọdún wa lè téńté o àkànjádò téńté o a ò lè téńté bí bàbá ọdún wa lè téńté ó náà sọ ọkọ mi ìwọ ọmọ bá ti lé wa o ìwọ ọmọ bá tàjọ wọ ọkọ láyà mi ọrùn ọ̀nà ìsọkọ mi òjíire bí òun òjíire bí Ṣàngó lóore yá mi àkọ́bí tí dálílì òjò láti rèwé àgbàgbà ó di gangan gúgúrẹ́ gbódù láì fi tẹ̀bọ́n fá orí lóní ọyẹmí lọ́kọ́ mo fẹ̀yìntì Ṣàngó bí Elédùmarè ìjà Ṣàngó Wùmí ààrẹ rẹ̀ lówó èmi ó náà sóńgbé sọ́rọ́ o bí òun pagi apá èèyàn bí Ṣàngó orígi ìpàsílẹ̀ èèyàn pa ìgbó sọ́rọ́ ní tìrẹsìn ìdílélógún tí Ṣàngó ti pọ̀ gọ́fọ̀ ọmọkùnrin òpèlè yóò fòrè ìwérò ọkùnrin lọkùnrin nìyí ọ̀pọ̀ ọmọkòkò forí ẹ̀yà mọ̀ baálé mi bínú pọ̀lọ́ ńlá ló forí ẹ̀yà gbòǹgbòǹgbì òsára àlú kò so nílé àjẹ́ ní bàbá àjẹ́ ní bàbá wọn jàrí kọ̀ mọ́ orútùbà ó dòkè ẹni tí ọjọ́ ọ̀gẹ̀dẹ̀ àlọ́bí ọ̀kárẹ́gbọ́n òràbíjì ẹni tí ọ̀jẹ̀mọ́ kó kárẹ́gbọ́n àárọ̀ òwe ẹnu kòkòrò òde kọ́kárẹ́lẹ́rẹ́ mú bí agbẹ́ǹjẹ yẹn tì máa kú nǹkan ọmọ ọlọ́pàá àkú ọmọ ẹ̀ǹjẹ̀jẹ̀ àdúgbò ìbọn pa kún bàbá oníwádìí ọmọ kúlúkùlú ọmọ òdì ti balùwẹ̀ sẹ́wọ̀wọ̀ gbẹ̀sìn ní ìkóòsù Ṣàngó lẹ́rí ń bọ̀ Àfọ̀njá lẹ́rí ń bọ̀ yóò dé lálẹ́ oníná jónájó àṣọ onílẹ̀ ẹgbẹ́lẹ́gbẹ́ àbàṣọ oníyàyà gómọ̀ nàgó wa bá wa tẹ òun yóò lè dá sí ó náà sọ ọkọ mi ẹrọ mọ ọjọjọ ẹrẹ ń bẹ egun ayídóborí o ẹrẹ ń bò sa kálábólẹ ẹrẹ mọ bá ní ajídò òdò bí ọ̀ọ́ni ọ̀yàwó tàbí èlé ọ̀yàwó èlé bí onígbà gbẹ̀ngbẹ̀lẹ̀ dábí òwú ibi owó òkùnkùn darí òmí sí darí òwò darí ọ̀la kí Ṣàngó darí ọ̀la sọ́ọ̀dọ̀ gbogbo ǹjẹ́ bó ti rí ọkọ mi ru tí ìdájọ́ kó ró o ó ń gbẹ́lá àti bí mo dá àṣọrò ó mórí àkọ́ ó fi gbáyé àbò Ṣàngó ló kórè àgbàgbà méjì lu ẹ̀wọ̀n gbọ̀gbọ̀gbọ̀ owó orí ojú sẹ́ńbí ọmọ rẹ̀ mọ̀ pé mí lọ́wọ́ àbámọ̀ padà lẹ́yìn gbogbo wa oúnjẹ obìnrin e, ìsàìmọ̀jà bí ẹni pọ̀ ọ̀run nínú àfọ̀rọ̀gún ọdún sáà kàwé wọ́n lówó mi ò jẹ́ fẹ́ ọ̀sẹ̀rẹ̀ mi ò jẹ́ fi ọ̀sẹ̀ eré Ṣàngó eléèrè àjọ̀bọ̀ bí ti ń pa wọ́n níyànjú ìyẹn ògúnlé kò pààyàn mọ́ àkásọ̀ ọ̀gbàlẹ̀ òrìṣà tó fi mí bóyá mú sómi bí òtí omi àtògbègbè gbókò lójúmọ́ sómi bí òtí omi Ṣàngó wọn fọyà àbò rẹ lomi àti bẹmọ lórí òun Ṣàngó ọ̀rẹ́ ẹ̀yìn ó ṣe é mú náà ni bíbẹ́ ìfòrísọ̀ gbàgbàna kùdàn rí ìjàmbọ̀ darí ọ̀la darí òun kí Ṣàngó darí ọ̀la sọ́ọ̀dọ̀ gbogbo ọ̀nà sọkọ níjọ súré tètè wá òun súré tètè wá Ṣàngó ọ̀gbọ̀ngbọ̀n wèrè ààrẹ tètè ń tèkò àgègè ìràwé ọ̀dájọ́ ọ̀lẹ́ ó sùn nù ọ̀nà sọkọ mi wọ ni ọba gbogbo wa ṣe òun báwa ṣe Ṣàngó eléèrè àjọbọ àkúnwòrà rí àkúnwòrà rí àṣẹra wa lọ́wọ́ Elédùmarè ìfi ń pa wọ́n níyàn búwe ògúnlé kò pààyàn máa kásọ̀ ọ̀gbálẹ̀ òrìṣà tó fi mí bòyá mọ́ ṣe mí bí òtúwé mi àtọ́gbogbo kò lójúmọ́ sómi bí ò ti ní òjíire bí Ṣàngó olóore yá mi ẹ̀rú tó jiyùn tí ọ̀ wá rí wọ́n gbẹ́kẹ̀lé wá ara rẹ̀ tí ọmọ ọ̀sán ìwọ̀fà tó jiyùn tí ò dìde wọ́n gbẹ́kẹ̀lé wá ara rẹ̀ tí ọmọ ọ̀sán bá a jí láàárọ̀ kùtùkùtù ní fìrífìrí táwọn ará wọn rà ṣẹ́ fólúkó ọ̀tún gbogbo wa gbádùn òsìjà àròjù tẹ́lẹ̀ ayé o àròjù àròsìn ọmọ sìn bàbá rẹ̀ láàlà oko ẹ̀rú tó jì tí ọ̀ wá rí ọjọ́ kẹlò wá ara rẹ̀ tí ọmọ ọ̀sán mọ̀lẹ́gbẹ́ bá rí Ṣàngó àmọ́ ó lè sanra sí o àárí Ṣàngó ń lé ààrẹ fúrẹ́fú àárí Ṣàngó ń lé ààrẹ fúrẹ́fú àárí Ṣàngó ń gbàgbé rẹ̀ yẹta tá láròkò làárẹ̀ yẹn mọ́ ẹ lè pé Ṣàngó ṣe òun abíyòsí Ṣàngó mọ́ fọ́ra àbò rẹ̀ nà mí àṣẹ ibẹ̀ mọ́ lórí òun Ṣàngó ọ̀rẹ́ rẹ̀ ṣé múnà ni dúbẹ́ forísọ̀ gàdà náà kùgbọ́n rí ìjà ń bọ̀ darí ọ̀la darí òun kí Ṣàngó darí ọ̀la sọ́ọ̀dọ̀ gbogbo orúkọ mi ni Ṣàngódayọ̀ Adéjàre mo wá láti ìlú Ọ̀yọ́ láti lè sa irun Ṣàngó bẹ́ẹ̀ lẹ́yìn mi tó dúró. Ṣàngó ń bẹ lẹ́yìn mi tó dúró gbàngbàng olùbáǹbí aláṣẹ ọ̀run àríyìnlára àtọ́bàjáyé ló fi mí lọ́kàn balẹ̀ tó ní kí n máa sìn mo gbà pé ń bẹ lẹ́yìn mi lọ́jọ́ gbogbo ìbàlẹ̀ mi ọ̀fọ́jọ́ oníjọ́ aré Ṣàngó dọ̀la ìbà gángan ní sáwọ́rán ìbà bẹ̀ǹtẹ̀ bàbá wọn lù ú ìbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé ewúrẹ́ tó wọlé tí ò jù bá wọn àdẹ̀ràn táyé mú so bẹ́ẹ̀ ni àgùntàn bọ́ lọ́jọ́ tó wọlé tí ò jù bá wọn àdẹ̀ràn táyé mú so èmi ti júbà lónìí kí mọ́dẹ̀ràn mọ́kùn so ìbà tó ìbà tó àwa ti júbà káwa tó ṣeré ìbà tó ìbá tó èmi jùbà kèmi tó wọlé Ṣàngó wá ó wá Ṣàngó wá ó wá ó Ṣàngó yí padà nígbà kọ̀ọ̀kan Ṣàngó wá ó wá títí láéláé Ṣàngó wá ó wá Ṣàngó wá ó wá ó. Ṣàngó yí padà nígbà kọ̀ọ̀kan Ṣàngó wà o àti ti láì.